أن يشد الدين أحد إلا متفق عليه أكد أبو هريرة رضي الله عنه قال كبار يونسي وصلوا كان محمد صلى الله عليه وسلم وصل إذا يمت تود المتين جيس انكاروني أن يكون نواني متكلف كوكوني ناسي أفي كاتنا أن الملا كاتنا بويرة حديث إبان سيد بخاري سيد مسلم إليه نيرتوا إتوا دين يوسف kìí sí àwọn ṣẹ́kọ̀ wa àwọn Ustaz Abdul Fattah Al-Sarumi tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ní ìkànnì alábàríkà Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá ń wà lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ Abdul Fattah sórí aago wọ̀nyí zero eight one zero three three 51549 لا sí 081 033 51549 جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعدى قف ولغبا ìkẹ́ àti ìgbé ọlọ́run àsàlátù àti ìsàlámù rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ fún anábì wa Muhammad gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábà gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà anábì títí fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lẹ̀ kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn gbọ́n tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ lákíwá a kó Ramadan tí a ń gbà kí wọ́n bẹ́lẹ̀ kí wọ́n ṣáà ṣe ní ìrọ̀rùn fún wa kó gbà ní ìbádà fún wa èyí tí ó kù yìí náà fún ẹlọ́ṣà ṣe ìyókù náà lẹ́wọ̀n kó sì gbà ní ìbádà kí wọn kò ní gbóná ohun asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu àtiwájú kí wọ́n bá ìtìlọ ètò tí o ní yìí náà ẹni tí ó san owó rẹ̀ ní àwọn alájì wa bọ́lá sàrùmí àwọn ni wọ́n ní kó wọn jẹ́ fún wọn ti àwọn bàbá wa mẹ́ta kan nílé sàrùmí bàbá wa ọgbẹ̀jì ibrahim

ìbẹ̀rù ọlọ́run ọba ibi tí mo dé dúró ní ìjẹ ẹ̀yìn níbi ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ni pé Ali ibn Abi Talib ó ń ṣàlàyé nǹkan tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba fún wa ìwà náà lámẹ́ tó ń jẹ́ Ali ọ̀kan náà sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam ni àgbà ní àwọn sọ̀hábà gbà ni kódà àwọn tó jẹ́ khalifa ẹlẹ́kẹrin lẹ́yìn gbàtà Nabi sallallahu alaihi wasallam tí ó kù ní ayé tán bàtà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nǹkan tó ń pè ní taqwa Allah ó ní àtẹ́kọ̀ọ́ ẹni tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ó ní hiya al-khawfu min al-jalil ó ní kéèyàn máa bẹ̀rù ọlọ́run kéèyàn páyà rẹ̀ kẹ́rù rẹ̀ wọ́n bàrẹ̀ ẹ̀rẹ̀ kéèyàn máa rí kẹ́rù àti ṣe nǹkan tó ní kéèyàn máa ṣe kó sì máa bàrẹ̀ lẹ́rù àbí ẹ̀ tí ẹ̀ ṣe nǹkan yẹn tán káyà rẹ̀ wá kásí kékeré yé fún àgbákò lòún ṣe yìí kó orí tó yẹ kó ṣe tọ́lọ́ kí wọ́n bẹ̀rù jẹ̀lé ọlọ́run bá tọ́ra rẹ̀ tóbi bákan náà wala amalu bitenzil ala amalu bitenzil kó jẹ́ pé tó bá fẹ́ ṣe ìbádà rẹ gbogbo ẹ̀sìn rẹ tó bá fẹ́ ṣe jẹ́ kó máa jẹ́ ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú tí alukọ̀ránù ní kò ṣe níta ànábì ní ò ṣe ní kọ̀ránù ní ò ṣe olùbẹ̀rù ọlọ́run òun yóò sọ pé tí wọ́n fẹ́ ṣe yìí sọ́ba kùránù ọlọ́run bá mú sọ́ba súnà mẹ́rìsì ọlọ́run àtọ́lọ́mù ẹni tó bá ti ń ṣe báyẹn olùbẹ̀rù ọlọ́run ni tẹ́ bá rí yàn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó bá ti ń sọ fún pé nǹkan báyìí ọ̀dà kò mà bá a mú ẹ máa wò lápèjú rẹ̀ ṣé tó bá ní kinní kan bídà ni ẹ rí tírẹ́sì ẹ̀sìn bẹ̀fà ẹ rí àpẹẹrẹ ẹ̀sìn níbi àmọ́ wọn á yí òun ní ti bá nẹ́bí ṣe ní kéèyàn ṣe náà làwọn afọwọ́ ayé pé bídà ni kéèyàn dáadáa lẹ̀ ni. Hey, n kíkọ́ra ní Ramadan wàláyé súnà nàbì tó tóbi ni súnà nàbì ni tí n gbà lálálálá àbáwọn èèyàn ń fi kùránù ṣe bíbí àníṣin so kí yẹn ti ń jẹnẹrétì díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ wàláyé wàláyé tẹ́ bá sì wò ó tẹ́ bá wo bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn nìsín kọ́tọ̀ ọdún mẹ́wàá sẹ́yìn àwọn èèyàn mọ̀ nǹkan tán àwọn èèyàn mọ̀ kí ni àwọn èèyàn mọ̀ sí níbi báyìí ó wá di pé ní ìsìn tẹ́ bá ti ráwìn tẹ́ bá ti jí láàárọ̀ ní àárọ̀ nínú Ramadan so wọ́n wá yọ máikrófóònù wọ́n wá tan máikrófóònù mọ́sálásí wọ́n láwọn ké kòránù wọ́n lè wá kó àwọn ìyá wọ́n lè kó àwọn lásán àwọn ìyá jọ wọ́n wá kóra wọn jọ. alif lam mim àwọn ní alif lam Zalika, zálíkà zálíkà likitabu likitabu la rayba la rayba fihi fi huda huda lil mutakina lil mutakina alladhina alladhina yu'minuna bilghaybi bilghaybi wa yuqimuna wa yuqimuna salata salata wọ́n wá láwọn ké kòránù báwọn wàlláhi azim bàbá ńlá bídíà ni bàbá ńlá dáadáa lẹ́nu àdádálẹ̀ tó burú tí ọ̀dá náà ni tí bá nàbí sọ̀lọ́ ọ̀sánà wọn náà ń fi kùránù rán anábì jíjẹ kùránù fáwọn sọ̀hábà nàbí sọ̀lọ́ ọ̀sánà wọ́n ka kùránù láyà nàbí ń kálukú máa ń ka tiẹ̀ ní ẹ jókòó sínú ilé yín kẹ́ máa kà á lẹ́yìn náà lọ léwu ní suratul A'raf tó jẹ́ àyà tó kẹ́yìn nínú suratul A'raf òun ló jẹ́ second to the last wàlláhi ọlọ́kọ̀ bá sọ wáyé pé wadhkur rabbaka fi láti mọ̀ rántí ọlọ́wọ́ fẹ́ kálukùrọ́ ni máa dáka fún ara rẹ ni máa dáka fún ara rẹ ni tàbí ọ̀rọ̀ àn máa ka jẹ́jẹ́ wọ̀dún lè jáhàrì máa pariwo ká sòyìn wá lẹ́wọ̀n lòdì kó àwọn obìnrin olóbìn jọ sọdọ́kùn yìí máa ń challenge ara lọrin ní nǹkan kan pé ìwọ́n tó bá lòun ṣe nǹkan kan dákọ̀ àwọn bàbá àfà tó ṣáwájú ní irú nǹkan tó ń ṣe yìí dákọ̀ àfà kan tó jẹ́ àfà àgbà tí ń tirú yẹn tó yẹ pé obìnrin olóbìnrin dùn ní kójọ bá jẹun rọmọdán yóò gbé kùránì jáde tí èyí ti pé tẹ̀fsírì ló ń ṣe fá tẹ̀fsírì lẹ́ẹ̀rí nu kùránì hadith anabi sallallahu alaihi wasallam èyí ìwú ní kọ́ ọmọ ló ń ka kùránì fáwọn èèyàn gbogbo àwọn obìnrin oníjẹ́ kan gbélé wọn torí ọlọ́ ẹbẹ̀rù ọlọ́wọ́ bá fẹ́ ẹ̀yìn èèyàn ẹbẹ̀rù ọlọ́wọ́ bá fẹ́ ẹ mọ́ torí ń tẹ́ jẹ́ fa so ẹni tó bá sọ wọn pé nǹkan bá yẹn tí mo ti lọ tó wọn pé ah kódà yìí mọ́ yìí kódà yìí ṣe ń jìrẹ̀ ah mo lè kókó bá ìsìn ọlọ́run nù ibi ẹni yẹn olùbẹ̀rù ọlọ́run àlà ẹmẹ́lú bí tẹ̀ǹvìl kí yẹn máa lo ohun tí ọlọ́run bá ń sọ̀kalẹ̀ fún yàn nínú ẹ̀sìn kó tó gbóhun tó bá fẹ́ ṣe tó yẹ pé tẹ̀ǹtẹ̀hì ilẹ̀ àmàṣẹ́mẹ́rì ibi tí wàá parí ọ̀rọ̀ ìfẹ́ ẹnu kúrò lẹ́yìn tó ti kó ní kí bá ti báwọn bàbá wà ní ṣètò apá abáwọn bàbá wa nìkan ni ọ̀rọ̀ yọmọ tó ń yan níwọ̀n bá kí báwọn bàbá wa ṣe ń ṣe é rèé o àmọ́ ti kọjá bẹ́ẹ̀ òun nìsín bí ìfẹ́ ẹnu wa bá ti fẹ́ la ṣe ń ṣe é nìsín sùkínní ẹ̀ ti wá ń straight káàkiri kí wọn láwọn ń ka kùránù láàárọ̀ yìí kí wọn láwọn ń ka kùránù kọ́lẹ̀ lómi kò ní síyan wájú rẹ̀ yóò wá gbé microphone yóò mọ̀ sallallahu alaihi wasallam wọ́n lọ́wọ́ kọ́mọ́ṣáà ṣe àmàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wà ó àlì ni ẹni yẹn yá ẹ̀mẹ́lù bíi tẹ̀ǹzíìl nítorí wọ́n bá sọ̀kalẹ̀ ní ọmọ bí sẹ̀sìn kò ní fẹ́ ṣe ní tí ọmọ yapa nítorí wọ́n bá sọ̀kalẹ̀ kò ní fẹ́ yapa súnà nẹ́bí sallallahu alaihi wasallam tòun náà ni pété bá ti rẹ́ni tó ṣe pé súnà nẹ́bí náà ni kì í ṣàfẹ́ tẹ̀lé kẹ́hìnfẹ́ nìyẹn ọ̀bẹ̀rẹ̀ wọ́n sọ fún àmọ́ àwọn kankan tí wọ́n jú rẹ̀ ẹrú ohun tí ìnáwó àìlè ń sọ tí àìlè ń sọ yìí ń sọ ọjọ́ lọ́wọ́ rẹ̀ tí ń sọ yìí ìbẹ̀lẹ̀ yóò ti máa dáàmà pé hmm, lágbájá bẹ̀rù ọlọ́run ìjọ tí mo sọ fún pé bíbí àní kìíní yìí pé ànájì èsì rẹ̀ ó sì chíńjẹ rẹ̀ ẹlẹ́ni ó sún ọpẹ́ ní yìí olùbẹ̀rù ọlọ́run àmọ́ lágbájá mo sọ pé ìlànà ànájì kọlélé yìí níbi ẹ̀sìn ọlọ́run kò sì gbà ó sì ń bá a lọ kí wọn pẹ̀lú ẹ̀yàn bẹ̀rù ọlọ́run kọ́lá tí bá ń pariwo kó ń bẹ̀rù ọlọ́run kọ́lá tí bá ń lọlé ńlẹ́ wà níbi olùbẹ̀rù ọlọ́run kọ́lá tí bá ń wò níbi ṣé kò lè jáwọ́ níbi nǹkan tánàbí òní kọ́mọ tánàbí ni ọmọ ṣe mọ́ ẹnìyẹn kì í ṣe olùbẹ̀rù ọlọ́run tó bá kan náà ó tún ní wal qana'atu bil qalil ìbẹ̀rù ọlọ́run àìlè ní òun ni kéèyàn yá yọ ọkàn pẹ̀lú ẹnu wọn bá tó máa bá bá fún yàn hmm. ẹnu wọn bá tó bá ní wọn lọ lè ṣe kọmọkọmọ tọrọ owó káàkiri àwọn èèyàn ẹ àwọn báwo yẹn ṣe ní wọn ṣe ní àwọn fáìn bára bẹ́ẹ̀ náà ní àwọn oríṣiríṣi àwọn bára oríṣiríṣi ní ìdánwò àwọn èèyàn ní ìsìn yìí ẹlòmíì ti sọ bára àìláyọ̀ kan sọdíṣẹ sọdíṣẹ tìpó náà ní ẹmọ rí káàkiri gbogbo mọ́ṣáláṣí ní ọmọ kiriki ní ọmọ kiriki ní ọmọ tọrọ káàkiri anábìtọ̀ náà fẹ́ náà pẹ́ẹ́n kọ́lù sí ọmọ tọrọ káàkiri kí yóò láyọ̀ kan àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run so àwọn ni àwọn tó ṣe pé láyẹ̀sàlúnà mẹ́ta ilẹ̀ hasan ẹ̀rọ òun ní bèèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn kódà yàtàbù ohun àgbìnìyà mínúta ẹ̀fù tẹ́ bá ń rí wọn bẹ̀rù kan léwu lọ́wọ́ ni because kọ́ ni pé wọ́n kọ́ ní self control ni wọ́n pọ́pọ́ mọ̀ wọn ara wọn wọ́n láyọ̀ ọkàn tó olúwa ní àwọn èèyàn gidi nu àwọn ọmọ ìlú àbí èèyàn nu pé pé àwọn èèyàn ti mọ̀ rí pé àbí owó ń bẹ lọ́wọ́ rẹ ni pé àbí kẹ́lẹ́ ni ah burúkú owó ń bẹ lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ṣe rí kò sí ní burúkú owó kankan lọ́wọ́ kìí sojú kòkòrò lọ́dọ̀ ẹnì kankan ni so kìí sojú kòkòrò ni ti irú eléyìí àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run tẹ́bá rẹ̀ tí ò bá láyé ọkà kìí ṣe ẹnìyàn ọ̀bẹ̀rù ọlọ́run ẹni tó bá láyé ọkà àpẹẹrẹ tẹ́bá ọkà alágbájá yìí ọ̀bẹ̀rù ọlọ́run ẹnu tó ní ó tó ìrìnà jùmọ̀ tẹni ẹlẹ́ni yóò yọ nínú kò ní mọ̀ orí ọlọ́run ọba káàkiri kí ẹ̀ tó rí kíní atúnjẹ lómi ìhìnwá láì àmọ̀rísàrí so àìlójútì ni ó ti wá láyé òde òní yóò ti wá fẹ́ wọ́ọ̀sì dákun tó yẹ pé orí whatsapp bára yìí náà ni text message bára yìí náà ni ah. ẹlòmíràn text message yóò ní don't call the number just send the money to me just send the money don't call yẹn ní kò fẹ́ kọ̀ confirm pé ta ni ẹni yìí yóò ti send account number pẹ̀lú rẹ ni pẹ̀lú pẹ̀lú message ni gbogbo àwọn nǹkan yìí ọ̀rẹ́ kí mùsùlùmí ká túnra wa ṣe tó ìmọ̀ tọrọ bára kan dá nẹ́sẹ̀ náà sọ́la kí wọ́n láyé wọn kàn Imam Shafi'i ó ní mo pa ìmọ̀lọ́lẹ̀ ṣojú kòkòrò lọ́dọ̀ àwọn èèyàn àti mo ti pa tí mo ti pa tó ti kú nínú ọkàn mi ẹni pé mi nídìí pé mo lọ sókò àwọn èèyàn mọ́ lọ́dọ̀ àwọn èèyàn mọ́ fa harahtu nafsi mo wá fún ẹ̀mí mi nísìnyí ẹ̀mí mi wá nísìnyí so mo wá ń sinmi káyà òkè mọ́ fa inna nafsa ẹ̀mí má tọ́ mi ẹ̀t lókun wà tó bá jẹ́ pé má ti mọ́ lọ lè ń ṣojú kòkòrò àwọn èèyàn tẹ̀ hú ni yóò mọ dọ́mọ Wahabiyul Jalil tó fi ṣàlàyé nǹkan tá ń pè ní bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́kẹrin ọwá ní wal isti'dadu li yawmir rahil hmm. ó ní ẹni tá tọpọlù bẹ̀rù ọlọ́run ni ọ̀nà ìlànà tó ṣe pé yasta'idu li yawmir rahil ó mọ̀ pé dájú olùbẹ̀rù ọlọ́run lẹ́wà mọ́ra ibi tó wá ṣe pé yóò mọ́ wá palẹ̀ mọ́ kalẹ̀ fún ọjọ́ yẹn pèsè lọ́jọ́ kù yọba dé àmọ́ bí ikú gbogbo ni ọmọ ẹ̀sìpẹ̀tẹ̀ kó sì lè dé nìfín o hmm, ikú yìí lè dé nìfín o so tí wọn tó bá máa ń wá sí ọkàn rẹ̀ báyìí àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run tuntun ti pé ẹ̀rí ìṣẹ̀mí ayé rẹ̀ ìṣẹ̀mí ẹni tó yẹ pé ó ń palẹ̀ mọ́ kalẹ̀ ni wọ́n náà wúra rẹ̀ wúra rẹ̀ yóò palẹ̀ mọ́ kalẹ̀ fún ikú nínú ọkàn rẹ̀ ṣe pé n ta tí mo fi ń sọ̀rọ̀ lórí Ramadan lórí lórí taqwa Allah onípọ́lọ́ ọba sọ fún wa pé tí mo fẹ́ kẹ́ ẹ rí níbi ààwẹ̀ kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun kẹfì bẹ̀rù ọlọ́run àwọn afẹ́ kí n ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run kó yí òun kálukú wa kálukú wo láìvù rẹ̀ ǹjẹ́ ìṣẹ̀mí ẹni tó ń bẹ̀rù pé òun lè kú lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣẹ̀mí yẹn ló ń lò sí iṣẹ́ yẹn ló ń lò sí ọ̀rọ̀ yẹn ló ń ṣe náà ló ń sọ lẹ́nu sí ìwà yẹn ló ń wù ìwà ẹ̀pẹ́ tó rò pé mo lè kú sí ọ̀rọ̀ ẹni tó rò pé mo mọ̀ lè kú láìpẹ́ yìí ìlú ayé iṣẹ́ ẹni tó rò pé mo mọ̀ lè kú láìpẹ́ yìí ìṣe dáadáa ẹni tó rò pé mo lè kú láìpẹ́ yìí sí ìṣeré ìṣe rẹ̀ lèyẹn ń ṣe so ìjọba ọlọ́wọ́ ba kì ṣe nǹkan kékeré o wàláì kì ṣe nǹkan kékeré يعني عرفها علي أو عرفها علي بن أبي طالب بأربع العلامات لما يلفق هنا للشلعين تنجى تقوى الله وني الخوف من الجليل والعمل بتنزيله والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل kí wọ́n ما mọ́kalẹ̀ فوجتين ọjọ́ tí yẹn ń sún ní àjò ní àjò tí wọn padà dé náà wọn gbọ́dọ̀ máa rántí ọjọ́ yìí tí wọn rántí àwọn kan tí ó ṣẹlẹ̀ ẹni pé ọ̀pọ̀ ẹni tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam rajul mu'minina akyasu wọn ní mọ̀mìnì wo lórí rẹ̀ pé jù à Ànábì ni ashadduhum lil mawti dhikra aktharuhum lil mawti dhikra Ànábì ni ẹni tó wá ṣe pé lọ́pọ̀lọpọ̀ bá ní máa rántí ikú jù pé ọ̀pọ̀lọpọ̀ bá ní máa rántí ikú Ànábì ni ulaika al-akhiyas ulaika al-aqyas ulaika al-aqyas níbi ni àwọn àwọn tó rí wọn pé nù àwọn ọ̀jọ̀gbọ́n nù àwọn tán nílà káyìí nù tí wọn tó bá ti rí báwọn tó pé ọmọ ọ̀rán ti kú ẹni pé sórí ìrántí kú ìrántí nǹkan tó ń bẹ lẹ́yìn kú adékèyàn oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ayé wàláì tí ọba bọ́ sí fún èèyàn ní wàhálà ara rẹ̀ pé àfitípá àfitípá àfitípá tí tó bá bọ́ sí ó dùpẹ́ fọlọ́run ó sì lò nǹkan yẹn bó ṣe rí bó ṣe rí lọ́nà tọ́lọ̀ so irú àwọn kan yìí bí Ali ibn Abi Talib tó ìṣàlàyé nǹkan tí ń jẹ́ taqwallah ìbẹ̀rù ọlọ́run nìyẹn o tí ń jẹ́ bẹ́ẹ̀ nù sojú ká tó mú sàhábà nìyẹn òun náà tó ṣàlàyé nǹkan tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ní àwọn àgbà sàhábà ní Abdullahi ibn Mas'ud kódà ní àwọn àfáà ní àwọn náà ọmọ wa kéwú ní ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn gbàtà náà bí lọ tán wá máa wá bá ọmọ wa bíìrì alámọ̀rí ọ̀rẹ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ láwọn tán jẹ́ àwọn sàábà akẹgbẹ́ akẹgbẹ́ rẹ̀ Abdullahi Masoud kì í ṣe ọmọ kékeré inú àwọn tó jẹ́ àwọn sàábà ìgbà tí ó fẹ́ ṣàlàyé ti ń jẹ́ àtẹ́kọ̀ọ́ ó ní tẹ́kọ̀ọ́ Allah ó ní wà an yuta'a an yuta'a Allahu fala ọmọ tẹ̀lé lọ́run kí ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́run àlàyé ìsọ ọkọmọ yapa àṣẹ rẹ̀ ẹ̀rẹ̀ pé pé yàn dúdú pé àṣẹ tọ́lọ́run bá bá pa ní ìmọ̀ tẹ̀lé wọn náà wúra rẹ̀ wúra rẹ̀ wúra rẹ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ǹjẹ́ ń tẹ̀lé tọ́lọ́run wúra rẹ̀ lórí àdìsọ́kàn rẹ̀ pẹ̀lú ọba tó dá ọ tí ó ń tẹ̀lé tiẹ̀ tó o sì fẹ́ kan sọ pé tọ́wá lólùbẹ̀rẹ̀ ọlọ́run dà kó ní àwọn náà rẹ̀ ó olùbẹ̀rẹ̀ ọlọ́run yìí kò sẹ́ni kan tí kìí kankan kò sẹ́ni tí kìí kankan ròyìn pé àwọn kan bẹ̀rù ọlọ́run kò àwọn eléyìí bẹ̀rù ọlọ́run kò sí ń tọ̀ nǹkan kó máa ń fẹ́ náà gbogbo tó bá jẹ́ mùsùlùmí yóò fẹ́ kan ní pé ah olùbẹ̀rù ọ̀run lágbájá kó àtàn bá pè pé ìwọ yìí kò kí kò kí ni ọ́ olùsẹ́lọ́run ni ọ́ inú rẹ̀ sì ní dùn pé ah mọ́ra náà sọ́tọ̀ ọlọ́run ṣùgbọ́n kálí máa rí rí wọn kó olùbẹ̀rù ọlọ́run so ẹni tó bá fẹ́ rí bẹ́ẹ̀ gbogbo àwọn kan yìí ló wà gbìyànjú ló máa

wọn tó akọ́ bá jùlù bẹ̀rù ọlọ́run ò ní wọ́n lóòótọ́ ẹ̀rí ẹlòmíì tí ẹ bá ń ba sọ̀rọ̀ mọ́rọ̀ kálánà nígbà tó mọ yẹn aláìbí ń sọ̀rọ̀ ẹ̀yìn wá ń sìn lọ torí kọmọ yẹn ń sọ pé wọn a máa ka Kùránì dáadáa kọ́dà kìí ṣe pé mi ọ ń sọ fún ẹnìkan pé kọ́dà ní sinẹ́tà kọ́dà sinẹ́tà kan ka Kùránì méjì àmọ́tẹ́ bá wá wo ìmúra rẹ̀ ìmúra rẹ̀ wá tako tó lóun ń ṣe ṣùgbọ́n láti pè pé ah kí wo iṣẹ́ dáadáa tó lóun ṣe sínú kùránù rẹ̀ ẹ̀dá aláyé ewu tí mẹ́ni kí ìrànlọ́kà kùránù kí wọ́n mọ̀ tó mọ̀ tó yẹn ń kánú o pé ò wá rí gbọ́ rí pọ́nà ní gbóbìnrin kó ṣe múra yìí yáyọ lẹ́bẹ̀ yáyọ lẹ́bẹ̀ yìí kó lọ́wọ́ fi wá jìk wọ́n bá náà ti wọ́n ní sẹ́ẹ̀l mọ́mìnì yóò dín ní náà ẹlẹ́yìn náà ní jẹ́lá bíbí hẹ́n tọ́lọ́ ni wà nẹ́bì sọ fáwọn ìyàwó rẹ̀ sọ fún gbogbo àwọn ìyàwó mùsùlùmí sọ fáwọn ọmọbìnrin àti gbogbo ọmọbìnrin mùsùlùmí ipe kan máa dàbò ìtìlbàbò wọn aṣọ láńlá wọn tí èsì aṣọ ọ̀ṣọ́ kan máa dàbò ọ̀ṣọ́ gbogbo aṣọ tán bá wọ̀ tó bá fẹ́ jáde bọ́ta so kí ni mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ̀n ọba ogun tí ń jẹ́ òfin ọlọ́run yóò wọ́n mú oṣù yóò mọ̀ tẹ̀lé kò sì ní láìk kò ní wù kó wọn yapa àṣẹ ọlọ́run kódà yìí tí o bá mọ̀ tó wá sọ fún un ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run ẹsẹ̀kẹsẹ̀ náà tàbí sọ pé à ní ìmọ̀ ilé iná wà mẹ́ẹ̀ tó wà Ibn Mas'ud sọ wà wọn ó ní wà yóò dé kẹrù fẹ́lẹ̀ yóò ń ta ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò máa rántí ọlọ́run kò ní gbàgbé ọlọ́run nígbà kan yóò máa rántí ọba tó dáa kò ní gbàgbé ọlọ́run nígbà kan bákan náà wà áyìn yóò ṣe kárabalá yóò sọ̀rọ̀ ẹnìyẹn yóò máa yin ọlọ́run ọba rẹ ní ẹ̀rẹ̀ yóò máa dúpẹ́ fọlọ́run lórí ìṣẹ̀mí tó bá bára rẹ̀ ẹ̀rí irú ẹni yẹn kò ní máa lọ lè wu ẹni tó jù lọ kò ní máa wu ẹni tó jù òun lọ tó jù òun lọ. sọ àlejò sọlọ mi ni pé látàn dúró ìyá máa wọ fọwọ́ kọ̀ ọ̀pọ̀ máa wu ẹni tó jù yín lọ mọ́ ẹni tó jù yín lọ ẹni tó ń lo mọ́tò tó jù sí yín lọ ẹni tó ń gbélé tó jù sí yín lọ ẹni tí ó ń jẹun tó jù sí yín lọ ẹni wọn lọ lè wù ọ mọ́ lákẹ́rin dúró ìyá máa wọ dúnàkùn ẹni tí ò kàbí kẹ̀kẹ́ lẹ́yìn ni àìní ń gun mọ́tò mọ́tò yóò ṣe àwọn eléyà tèmi tó dájú sí eléyìí lọ tó mọ́ owó tàwọn títí ẹ̀ dáa jù ọ ni mọ́ owó tàwọn tó dáa jù ọ lọ. àlẹ́bí ń tẹ́bá ti ń wo àwọn tó jù yín lọ ẹ padà fojú yẹpẹrẹ orí ọlọ́run àwọn tẹ́ bá ń wo àwọn tẹ́ jù lọ wàdáìlíkà ájídàlà ànlá ayẹ́zẹ̀rọ bìnẹ́ ìmọ̀tẹ̀wà kò ní jẹ́ fojú yẹpẹrẹ ìkẹ́tọ́lọ́wọ́n kò ní fojú yẹpẹrẹ kó orí tọ́lọ́wọ́ bá ṣe fún un bákan náà fàlà yaqfur kò ní ya kìfòrí kò ní ya aláìmoore orí tó lùwọ́ bá ṣe fún un ara tó máa ń dólù bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá mà nìyẹn sùkúrà tó bá rí ẹni tó ṣe dáadáa fún yóò kó bóòlù nínú òṣìṣẹ́ dáadáa fẹ́ ni yí padà wọ́n fi ń dá olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ mà nù. ẹ wo bí Ibn Mas'ud radiyallahu anhu bóun náà ṣe ṣàlàyé ohun tí a ń náà ni agbọdọ gbìyànjú ká jẹ olùbẹ̀rù ọlọ́run kó jẹ́ olùbẹ̀rù ọlọ́run torí èèyàn lè jẹ́ wòlé ọlọ́run láyé òun lè jẹ́ ọlọ́run láyé àti kó pé ìbẹ̀rù ọlọ́run bẹ nínú yẹn gbogbo ẹni bá ń rí àpẹẹrẹ ọlọ́run lọ́dọ̀ wá ń rò pé bóyá ìṣòro الذين wọ́n ní alladhina amanu wa kanu yattaqun ẹ̀rí ní tí wọ́n fi ń dáwò lé ẹni eré mà tí wọ́n pẹ́ ní yìí à ẹni eré lẹ́nu yìí tí wọ́n fi wá mọ òkúta ẹni tí súnmọ́ káńpẹ́ à òrí ọlọ́run lẹ́nu yìí ó súnmọ́ bẹ́fà oníkẹ́ rápẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ẹni tó ń jìnà sí tọ́lọ́ wọn ọ̀fẹ́ kí wọ́n pè ẹ̀wọ̀n wòlíì sẹ́yìn kọ́lọ́ ní àmọ́ mu sí wọn ni wòlíì ọlọ́run àmọ́ wọn mú ọtí lọ sí wọn à wòlíì ọlọ́run àmọ́ ìsìn náà yìí náà ní nǹkan dé àmọ́ wòlíì ọlọ́run à wòlé ọlọ́run máa ṣe jìnnà wòlé ọlọ́run àmọ́ ìrọ̀ yìí náà ni so tó tẹ bá ti ń rí gbogbo tí bá ti ń jẹ́ ìyapa àṣẹ ọlọ́run tẹ́yìn rí pé ẹni yìí kò sí bẹ̀rù ọlọ́run nínú ìwà yìí ẹni ọ̀rẹ́ jẹ́ wòlé ọlọ́run o so wòlé èṣù nìyẹn o so fún àwọn tí a bá fẹ́ pè fún ìbéèrè àbí fún àkíyèsí àkápẹ̀ bíi zero eight one zero eight five zero one three seven one so àwọn kọ́lù kọ̀ọ̀kan tí ń wọlé ẹ̀yẹ́kẹ́ ń gbé. نعم عليكم السلام شكرا له نعم. نعم نعم جزاكم الله خير ẹ ṣeun gan tó ọlọ́run bá dúpẹ́ pé tó ẹbí ó ṣe rí náà nìyẹn tó àwọn tí afẹ́fẹ́ fún ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí àwọn ìlànà àdádálẹ̀ ọlọ́run aleykum salaam tó làwọn ìkẹ́sùn. aleykum salaam mo ń dání lóhùn. ẹlẹ́dẹ̀ẹ́ ibẹ̀ yàrá. nàìjíríà bá níbi rẹ̀ béèrè ẹ̀rẹ̀ ọ̀rẹ́dàrúmọ̀ ìjẹ̀bù yìí náà ni <laughs> àwọn èèyàn rẹ̀. السلام، وعليكم السلام ورحمة الله الحمد لله جزاكم الله خيرا kẹ́rẹ̀ máa bèèrè wípé àfẹ́ mi fún wa ní nǹkan àwẹ̀ ni ṣé gbogbo tó yẹn ti fẹ́ tako ara ìdáyọ kan ṣẹ́rí ó dìpẹ́ǹdì ó dìpẹ́ǹdì yorùbá mi tó wá ṣe kí wọ́n ṣe bí àwàdà àmọ́ tó dáa jù ní wà láì kẹ́rùn wọn bẹ̀rẹ̀ torí islam ń ṣe alójú kòrò ká máa tọrọ nǹkan alẹ́bìnrin àlìyẹ́dùn náà ìlú yá kọ́ irú mi náà yẹ́dùn sùpùlà tó bá pẹ́ ni ẹlú bá wù kó fún kó fún yàn kó fún yàn tó àmọ́ kí ọmọ tọrọ nǹkan káàkiri nǹkan dá òun náà kó sínú rẹ̀ kó kó sínú rẹ̀ alaikum salaam alaikum salaam tó lọ́mọ kẹ́kẹ́ ẹ kó níbi rédíò yín. àní ẹ kó níbi rédíò yín fẹ́ ẹ tún kó níbi rédíò. ẹ tún kó níbi rédíò yín. bẹ́ẹ̀ ni. nà mò ń gbọ́ yín báyìí nà kí lẹ́ ní nípa agbádẹ́tẹ̀yìn kókó ẹ bá sọ̀rọ̀ nípa ìṣòro ọlọ́run ọba tí ẹni tí bá níbẹ̀ ọlọ́run ọba lèyí kan sí láyé àti kí ẹ̀yà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba kí ẹ̀yà parí ọlọ́run ọba kí ẹ̀yà bá fi ìdúró ọlọ́run ọba. ẹ̀ṣẹ̀ ń gbà bàbá gani ìdílákùn làkàrà báràkà làfikún ẹ̀ṣẹ̀ ń gbà náà ẹ̀ṣẹ̀ ń gbà. náà ṣe rí ọ̀nà títọrọ nǹkan nínú rọ̀mùbọ́ọ̀nù yẹn náà wàláhìn tó yẹ ká lákìsì ni kódà ó ń jẹ́ tí wọ́n máa mú ẹlòmíì gan tí àwọn tí ọlọ́run ṣáàlùbì kì í fún ọmọ wa sá káàkiri. Nàmú ń gbọ́ yín. Mo ní mọ́sídìí wo ni èyí ti di ti ìsìkà alákọ̀ọ́kọ́? Mọ́ṣáláṣí wá ti ń kí Júmọ̀ níbẹ̀. Nàmú. Mọ́ṣáláṣí wá ti ń kí Júmọ̀ níbẹ̀ fẹ́. Ẹ̀ẹ́dẹ́ ti di ti tẹ́bẹ̀ ń tọ́sí ń kíjú màá ń bẹ̀rẹ̀ lásán wá tí ń kíjú màá ní. ẹlẹ́kejì òun ni pé sọ́wọ́n jí bí àyẹ̀wò bí àbí òun tó máa tàbí òun tó jẹ́ ẹni pé ìwọ̀n ọ̀rọ̀ yẹn ni. Hmm. ṣé àwọn sọ́mọ ń wà níta jẹ́ pé kò ní wà ní mọ́tà jẹ́ pé wọn ò ní bọ́dà wọn kàn máa fẹ́ ní sí ẹ̀gbẹ́ títì ọ̀dẹ̀ máa bóòlù ìmáàmù. Ah, ọlọ́run kan lẹ́kọ̀ọ́ tó wá pé ìrọ̀ ọ̀rọ̀ yẹn bá ní bí ìrọ̀ zoro afro ìta àgbẹ̀kọ̀ ìyẹn bá ń kí lèèyàn léǹkì èèyàn papọ̀ mọ́jẹ̀mọ́ kéèyàn léǹkì papọ̀ mọ́jẹ̀mọ́ àbẹ́yẹn wà nílé àbẹ́yẹn wà níta tí o pé ẹ̀kú tá fún gbogbo rẹ̀ ni lẹ́lẹ́yìn ọ̀gbọ́n ọ̀dún wájú jàmá ẹni tí wáyé tó bá ti ṣe báwọn ènìyàn ní rùn ọ̀ ènìyàn ní rùn ọ̀ wọ́n dá pé nọ́fìlà bá ní èèyàn tó lè ṣe bẹ̀ níbi nọ́fìlà yọ́sà ìfìnà wá fi máa lẹ̀ yọ́sà ìyẹn ti gbọ́dọ̀ gbẹ̀jú láti líǹkì sáfù náà. ẹ ní ẹ bá wà ń tanà tíru bá pọ̀ tíru bá pọ̀ kò sí nǹkan kan kọ́sá tó kí wọ́n tó kí wọ́n tó kí wọ́n tó tó dẹ̀ kẹ́sì wọ́n dùnú wájú ìmọ̀ kódà bó jẹ́ pé àwọn èèyàn eh, ní sẹ́yìn jọ́mọ̀ bá ní kọ́ńtà láti mọ bọ́ sẹ́yìn ni tó eléyìí ni ìlànà lẹ́yìn tó lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ Salaam alaikum. Alaikum salaam wa rahmatullah. Ọlọ́run jẹ́ àríyìn pé. Àmín. Àbùkàtà ọ̀làrọ̀ lọ́pọ̀ gidi. Àwọn ẹ̀ka wọ̀. Ajẹ́gbé ẹgbẹ́ ìpẹ̀lẹ̀ ló méjì wa yìí àti kéèjì kọ̀ọ̀kan, ajẹ́gbé àtọ̀kùnrin ọlọ́run ni. Nípa kí nìyẹn o? Torí torí pé tí èèyàn bá ní tí olórí bá ní bẹ̀rù ọlọ́run, wọ́n fún ẹni tó wà lábẹ́. Tọ́ ìrẹ́kọ̀ọ́ ọkọ̀ sí ni ọ̀tọ̀ kẹrin báwọn ẹyẹ gbogbo aná ni àtẹlérí àtẹlẹmú la nídìí bẹ̀rẹ̀ ọlọ́run tí gbogbo abá ti dà ẹnìkan lára náà ni ó bọ̀ sípò tó dà ṣùgbọ́n lọ́kọ́ wọ́n ṣe àtúnṣe gbogbo wa òbí ìdìnnìlá síwájú ní ọjọ́ mẹ́jọ àti ọmọ àpàdé tó àwọn táwọn ń pè mí sẹ́yìn tó zero eight one zero three three five one five one nine zero eight one zero thirty three fifty one fifty four nine ọ̀bùnfọ́tà sọ̀rọ̀ nínú dágbére tó sọ̀rọ̀ wa rahmatullahi wa barakatuhu.